alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa allah alladhi amara bil ihsani ila al-kuffari ghayril muharibin ọba tí ọ̀pọ̀ àwa mùsùlùmí láṣẹ ká máa ṣe dáadáa sí àwọn tí ìṣẹ̀lẹ̀ sìn wa lópin ìgbà tí wọn bá ní àwọn fẹ́ pa wá àbáwọn fẹ́ lé wa kó nílùú wa. wa harrama al-kufra bihi wa muwalata al-kafirin ọba yìí ló tún ṣe lè wọ̀ ipe ká máa ṣe kèfèrí sóhun àbí ká máa ra àwọn kèfèrí lọ́wọ́ lérí ẹ̀sìn ọlọ́run wasalaatu wasalaamu ala nabiyina muhammadin anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ba nabi wa muhammad wa ala alihi wa sahabi ajma'in àtàwọn aráàlẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ miami èyí tá a fẹ́ gbéyẹ̀wò lénìí òun náà ni muwalatul kuffar ìkún kèfèrí lọ́wọ́ láti sàbúrú sí mùsùlùmí àbí ìmọ̀ràn ẹ̀sìn kèfèrí lọ́wọ́ lérí ẹ̀sìn islam oníwọ̀n pè ní muwalatul kuffar al-ihsanu la ghayril muslimin ghayril muharibin èyí tí mo fẹ́ kọ́ dá wa lójú nírọ̀lẹ́ òun náà ni pé ọlọ́run ọba wa ó sọ sínú Qur'an ó ní gbogbo àwa tá a bá jẹ́ muslim tọ́lọ́run ọba Allah tó ṣàánú wa tá a fi ń ṣe islam gbogbo ẹni tí èyí ṣe ẹ̀sìn wa gbogbo ẹlẹ́sìn míì tó yàtọ̀ sí ẹ̀sìn islam ká máa ṣe dáadáa sí wọn ká máa ràn wọ́n lọ́wọ́ ká máa bọ̀ wọ́n kan bọ́bá rẹ̀ wọ́n ká lè kí wọn bọ́fọ̀ bá ṣe wọn ká lè bá wọn kẹ́dùn tọ́lọ́ bá ṣe nǹkan dùnú fún wọn káwa náà ká kí wọn ká bá wọn dùnú tí òwò bá dà wá pọ̀ ká má jàǹbá wọn tí wọ́n bá wá yà nǹkan lọ́wọ́ wa ká fún wọn káwa náà sì máa yá lọ́dọ̀ wọn kájọ máa pawọ́pọ̀ tún eré ilẹ̀ ọlọ́run ṣe ṣíríìtì láwa ní àdúgbò kan láwa ní ká máa pawọ́pọ̀ ká máa fi tún eré ilẹ̀ ọlọ́run ṣe eléyìí ẹ̀sìn wa pa á láṣẹ ìpè gbogbo ẹni bá jẹ́ muslim ní tá a fi mọ̀ pé mùsùlùmí ni òun náà ni kó máa ṣe dáadáa sí ẹni tí ìṣẹ̀lẹ̀ sìn rẹ̀ lakin al-kathira min al-muslimin al-yawma yatawallawnahum wa lam ya'rifu lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọn ò gbàgbọ́ yé àwọn dáadáa kan tá a sáwọn kèfèrí tọ́lọ́wọ́n ọba òṣìṣẹ́ lẹ́tọ̀ fún wa ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala in sọ fún wa nínú al-Qur'an al suratu al Qur'an sixty ayẹlẹ́ kẹsàn-án أعوذ بالله من الشيطان الرجيم الأرباني لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ṣẹlẹ́sìn tí wọ́n wá bá yín jà fáwọn fẹ́ pa yín ولم يخرجوكم من دياركم tí wọ́n ṣe láwọn fẹ́ lé yín jáde nínú ilé أن تبروهم ẹ máa ṣe dáadáa sí wọn o ọlọ́run bá ní kọ̀ fún yín kẹ́ ẹ má ṣe dáadáa sí wọn wọ́tọ̀ kọ̀sùntù ilayhim ẹ má ṣe déédé ẹ má ṣe dáadáa inna Allaha yuhibbul muqsitin èmi ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni bá ń ṣe dáadáa sẹ́ni tí ìṣẹ̀lẹ̀ sìn rẹ̀ innama yanhakumullahu ọlọ́run bá ní èyí tí mo kọ̀ fún yín kẹ́ ẹ má ṣe ani lẹ́dínà qatalukum fi dín oná làwọn tí ìṣẹ̀lẹ̀ sìn yín tí wọ́n sì wá wa akhrajukum min diyarikum wọ́n fẹ́ lé yín kúrò nínú ìlú pẹ̀lú nǹkan jà wa dhaharu ala ikhrajikum wọ́n pa wọ́pọ̀ láti lé yín kúrò nílé an tawallawhum ọlọ́wọ́n bá ní mo ṣe léwọ̀ kẹwàá mú wọn lọ́rẹ́ ayọ̀ tẹ̀tì mọ̀kọ́ta yín ni wọn. wa ma yatawallahum ẹni ọba mú àwọn ọ̀tá ẹ̀sìn ọ̀tá mùsùlùmí lọ́rẹ́ ayọ̀ ulahika humu dhalimun ọlọ́wọ́n bá ní alábòsíní o alábòsíní suratul mumtahina quran sixty aya ẹlẹ́ẹ̀kẹjọ àtẹlẹ́ẹ̀kẹsàn fikihu delil agbóye aya tí mo kà yìí òun náà ni pé ọlọ́run bá ń jí oyé wa yìí pé ká máa ṣe dáadáa sẹ́ni tí ìṣẹlẹ́sìn wa lópin ìgbà tí òun náà kò fẹ́ mú wa kúrò láyé kò sì fẹ́ lé wa kúrò nílé ara ẹ̀sìn ni ọlọ́run bá ara ẹ̀sìn ni ọlọ́run yanjú ẹ̀ ni wá ìlú muhalat nínú àwọn ìtọ́pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ń ṣe tá a ni sáwọn kèfèrí tí ó sì dáa nítorí pé ẹ̀sìn wa yìí àgbọ̀yé pẹ̀lú alukoraani àti sunna ayàtà kàṣíwájú yìí níjọ́ yìí wáyé pé gbogbo ẹni bá jẹ́ ọ̀tá mùsùlùmí tó sì wá dìde tó lóun fẹ́ pa mùsùlùmí mùsùlùmí kan gbọdọ̀ tó máa mú lọ́rẹ̀ẹ́ ayò mọ́ ní kọ̀rọ̀ àbí gbangba nítorí pé kò ní bá láàka yìí mu kéèyàn wá máa mú lọ́rẹ̀ẹ́ ẹni tí ó ti mú nǹkan jà kóun fẹ́ pààyàn àbóun fẹ́ mú yàn kó láyé ọlọ́wọ́n bá ní òun ò ní ṣe dáadáa àmọ́ lọ́kùnrin ìgbà tí wọn bá ti gbèrò pé wọ́n fẹ́ pa yín àbí wọ́n fẹ́ lé yín kò ń lé dáadáa ní kẹrìmọ́ ṣe sí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lè ní ó lè jẹ́ lárúbáwá ó lè jẹ́ lédèkéde á mú àwọn ọ̀tá ẹ̀sìn lọ́rẹ̀ láwọn ọ̀tá tá a mọ̀ pé wọ́n ń jà wá lógun ẹni bá ń ṣe léyìí kì í ṣe pé ṣe dáadáa sí wọn ń ṣe ọlọ́run ni ẹlẹ́ẹ̀kejì ata abudu ma'ahum fi ma'abidihim kéèyàn máa lọ lè darapọ̀ máwọn kèfèrí nínú ilé ìjọsìn wọn kọ́ wá wà pẹ̀lú wọn ó sì ń pè rẹ̀ ní muslim ọ̀kan lọ́fọ̀ọ́ mú o nígbà wọn kèfèrí Mákà tí wọ́n lè bá nàbì wọ́n lè rẹ̀ Muhammad ó sì jájọ́ máa sin ọlọ́run ọba fún oṣù mẹ́fà nínú ilé ìṣẹ̀ṣẹ̀ wa mí nínú ilé ìjọsìn wa káwá kírun mọ́ṣáláṣí tọ̀dọ̀ tiẹ̀ náà fóṣù mẹ́fà kádà àpapọ̀ ọlọ́run ọba ní wọ́n jìbìrì wá tara ṣàṣà lọ́lẹ́ bá Muhammad kul sọ fún pé kó sọ fún gbogbo ayé yá ayyuhal kafirun ẹ̀yin kẹfẹ̀rí maka la a'budu ma ta'budun ọlọ́run bá ní èmi ò ní sin tẹ́ǹsìn wala antum abiduna ma a'budu ẹ̀yin náà sì tẹ́lẹ̀ ẹ̀ ní sin tèmínà wala ana abidun ma abadtum èmi ò ní sẹ́sìn tẹ́ǹsìn láíláí wala antum kuntum abiduna ma a'budu ẹ̀yin náà sì ti pinnu pé ẹni sin tèmi ń sìn lakum dinukum waliyadin ẹ máa ṣẹ̀sìn tiyín lọ́tọ̀ waliyadin ẹ̀dẹ́ mi náà máa ṣe ẹ̀sìn tèmi náà lọ́tọ̀ suratul kafirun lọ́lọ́wọ́n bá ti ń bá wa sọ Kùránì wa ó nà ẹ̀ lọ́wọ́ ibẹ̀ lọ́lọ́wọ́n bá ti sọ fún pé rẹ Muhammad máa ṣe dáadáa sáwọn tí ìṣẹ̀lẹ̀sìn rẹ o àmọ́ má bàa débi kọ́ wa wọn nítorí àwọn náà ò ní í ṣe tiẹ̀ ọmọ tèmi ò ní lọ ilé ìjọsìn títí yín ọmọ tìyín ò ní wá sí ilé ìjọsìn tèmi èmi náà sì nígbà kọ́ ọmọ tèmi náà lọ tìyín eléyìí ni wọ́n ń pè ní Islam kó wá ní wọ́n fẹ́ ṣe dáadáa sí wọn kí wọ́n lọ yá nílé ìjọsìn ìwọ mùsùlùmí wá dìde ńlẹ̀ ọlọ́run lọ́bẹ̀ wọ́n ní ọ̀yá àwọn fẹ́ lọ lè bọ̀ nkankan oníṣe bí ẹ̀sìn oníkàmọ́sọ̀rọ̀ òdílé ṣe bí ọmọ ànábì adama náà gbogbo wa ebi èèyàn ni wa ọ̀rọ̀ gbala ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn ah wọ́n gbàgbọ́ kúgbà wọ́n sì wá ṣe àṣìgbọ́ ẹ̀sìn ọlọ́run bá ti làámọ́lẹ̀ ó ní inna dina indallahi islam ọlọ́run bá ní ẹ̀sìn tó wọ́n tẹ̀wọ́ gbà lọ́dọ̀ òun ọlọ́run níjọ́ àlìkèyàmà òun náà ní ẹ̀sìn islam nìkan suratu ali moran quran three aya nineteen òmìnira muwalat nínú àwọn nǹkan tí a ń ṣe tó jẹ́ ìkúnkẹfẹ̀rí lọ́wọ́ lérí ẹ̀sìn rẹ̀ òun náà ní tọ́lábùl isti'ana minhum bid-du'a wal-quwwati sirriya kẹ́ni kọ̀ọ̀kan wa Kani ní kani problem kama má wàá solution àti àbáyọ lérí problem yẹn sínú ẹ̀sìn tá à sìn Islam tá a sì ń sè yìí ẹ̀sìn ìjọsìn ni ẹ̀sìn ìgbàgbọ́ ni ẹ̀sìn tágbára ń bẹ nú ẹ̀ ni tọ́jẹ́ pé kò sí ìṣòro téèyàn léwu kéèyàn nílé ayé yìí á júwe àyà tí ọkà á sọ àdúrà tá nábì sí lérí ìṣòro bẹ́ẹ̀ tọ́lọ́hún sì mú lọ èyí ń dá wa lójú àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ẹsẹ̀ wa ò dúró déédéé tó bá ti di pé a níṣòro ọ̀pọ̀lọpọ̀ wa á wá rò pé kò sí solúsàn nínú ẹ̀sìn tá a wà á máa wá wá àbáyọ lọ sínú ẹ̀sìn míì tó ṣe pẹ́lú wọn bá Allah subhanahu wa ta'ala ó sì ti sọ fún wa yìí pé wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́wọ́n bá yín sọ yìí pé ẹ máa pè mí eré sòro yín astajib yín sì dá yín lóhùn innal ladhina yastakbiruna an ibadati ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n fàdúrà lẹ̀ tí wọ́n ṣègbéraga tí wọ́n kú lérí àdúrà tí wọ́n kú lérí ìmọ̀ abẹ́ mi Allah tí wọ́n wá wá àbáyọ lérí ìṣòro wọn lọ sínú ẹ̀sìn mi jahan namada dakhirin ọlọ́wọ́n bá ní tí wọ́n wá àwọn òní rí lẹ́yìn náà wọ́n wà wọ náà tí wọ́n bá jáde láyé ọwọ́ ọwọ́ ní kàn sínú náà sọ́ọ̀tù gáfẹ̀rẹ̀ Quran forty aya six lọ́lọ́n ti ń la àmọ́lẹ̀ bẹ́ẹ̀ ipe òun tá a sìn tán náà lábẹ́ iyyaka na'budu ọwọ́ àná fati àtànkà wọ́n lọ́ọ̀ nìkan lá máa jọ́sìn fún wa iyyaka Taba si ní ìdíyàn lọ́wọ́ lérí ìṣòro lérí challenges lérí àwọn problem wa ọ̀dọ̀ rẹ̀ nìkan náà láàmú kó wa bó o ló ṣe wá kúrò nínú ìsìláàmù pọ̀ ń wá ìrànlọ́wọ́ àbọ̀ ń wá gbára àbọ̀ ń wá ìgbàlà lọ sínú ẹ̀sìn mi yàtọ̀ sí ìsìláàmù bọ́ọ̀ bá ti ń ṣe léyìí tó lóun ṣe dáadáa sáwọn tí èsì mùsùlùmí òun ṣe dáadáa sọ́lọ́wọ́n ọba rẹ̀ òun sẹ́ni ẹ̀ lè jọ ṣàdúrà papọ̀ ẹ̀ lè jọ ṣe ìṣòro papọ̀ nítorí pé ìgbàgbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lẹ́mìí ìwọ́gbà aláàgbọ́ àwọn náà gba nǹkan mí gbọ́ yàtọ̀ sí Allah ẹ̀sìn Islam yìí ẹ̀sìn agbára ni nǹkan ti wá dàrú ti pẹ́ nílẹ̀ Yorùbá ń bí nítòsí fa náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí ẹ̀sìn nílẹ̀ Yorùbá àmọ̀ yìí tí wọ́n ń ṣe òun náà ní òní ẹja ṣàdúà òun náà tó máa sọ pé ájò tó wà o òun ní máa sọ fún wa pé ẹja ka alukoran òun náà tó sọ fún wa pé ẹja lọ lè wá eré ìnàkí àti ẹsẹ̀ ọ̀gà káwá jó papọ̀ bàbá tí wọ́n fi ń wẹ̀ pẹ̀lú ọṣẹ ọ̀nà wá sí sọmọ kó o ti ń dọ̀rọ̀ ọrú ó délé ìmáàmù mi ó rò pé baba aláwo ni ó rò pé àwọn oníṣẹ̀ṣẹ̀ ni látara agbára burúkú tí wọ́n wá alukurani tó wa àdúrà sì tó wa nínú àwọn amwalatul kufar nínú àwọn tánika jìnnà sí nínú àwọn nǹkan tí à ń rò pé dáadáa ni tí èsì sí dáadáa sọ́dọ̀ àwọn kèfèrí munasharatu dinihim bil mal ká máa ran ẹ̀sìn wọn lọ́wọ́ pẹ̀lú owó tiwa ipò ẹgbàá àwọn náà fi sọpọ́tì yín ẹ̀fi kọ́lé ìjọsìn ẹgbà àwọn náà fi sọpọ́tì ẹ̀fi sọdún àjọba ẹ̀fi sọdún àdábọ̀ ẹni tí ń saburú àti ẹni tí ń sponsor ẹni tí ń saburú bákan náà ni wọ́n lọ́dọ̀ ọlọ́ àmọ́ àwọn tí ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn wa tí wọ́n bá ní sọ̀rọ̀ pásánálì tó jẹ́ pé àwọn gangan ni wọ́n ní sọ̀rọ̀ ọ̀ràn àwọn lọ́wọ́ ó kàn wọ́n lápá àmọ́ ẹ̀sìn wọn ò ní ràn lọ́wọ́ torí ìmọ̀ àrẹ̀sìn ẹlẹ́sìn lọ́wọ́ ọ̀fẹ́kẹ́sìn tí ó ṣubú nù nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ jìnnà sí ata ayédò máa kájọ máa sọdún àwa lọ́dún àwẹ̀ àlọ́dún iléyá wọ́n sì ní ká ṣe dáadáa sí ẹni tí ìṣẹlẹ́sìn wa ó ṣe dáadáa sí tí bá ń kó ma ó ṣe dáadáa sí tí bá ń ṣe ìyàwó ó bùn ní tó bá fẹ́ ó rí tí bá ń sọdún ẹ̀sìn rẹ̀ torí ẹ̀sìn tó so máa ń ní oníjọ́ ọba ṣe o ọdún lọ́dọ̀ àwa mùsùlùmí ẹ̀sìn ni ọdún lọ́dọ̀ àwọn tí ì ṣe mùsùlùmí ẹ̀sìn tí wọ́n nígbà táwọn aráàlú rẹ̀ tí wọ́n fẹ́ lọ lè ṣe ọdún àjọbọ̀ tí wọ́n máa ṣe lọ́dọọdún wọ́n ní kanáà Ibrahim náà ọ̀ka lọ nígbà wọn ní ọ̀ka lọ fanadhara nathratun fin nujum anábì Ibrahim wá wó kẹ̀pẹ́ kíni kí n ṣe báyìí o faqala inni saqim wọ́n wá sọ fún wọn yìí pé gbogbo ẹ̀yin tẹ́ lọ bí ọdún àjọbọ̀ yìí ẹ máa lọ o ara tèmi ọ̀yá o èmi ò ní báyìí lọ fatawallaw anhu mudbirin gbogbo àwọn yòókù bá pàátì náà bá lọ bí ọdún òun nìkan ni ọba wọn lọ eléyìí ni ó di òye wa yìí pé mùsùlùmí sọdún míì yàtọ̀ sọdún Islam òun ni bá ń kópa ńbẹ tó bá ń kópa ńbẹ ó ti ń ṣe ọlọ torí ọdún ẹ̀sìn ni ọlọ́run ti lakum dinukum waliya din kálukú ó ṣẹ̀sìn lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ tí ó sọdún tí ń ṣe nǹkan míì ó lè bùn lówó ó lè ràn lọ́wọ́ Suratu Sofat Quran thirty seven aya eighty eight títí dé aya ninety ibẹ̀ ni ọlọ́run bá Allah ní fi sọ yí mùsùlùmí gbọ́dọ̀ kópa nínú ọdún ọlọ́dún yàtọ̀ sọ́dún Islam nínú àwọn nǹkan tó ń dájìnà sí atashabuhu bihim ká máa kọ́ sí wọn kí mùsùlùmí kó fẹ́ sàdúrà kọ́ wa tàn kándù pupa kọ́ wa jòkó láàrin ẹ̀ ọwọ́ àfi pupa màjúsí ni ọ ṣe abọ́ná ni wọ́n ni àbí mùsùlùmí kí ló ń kọ́ sí wọn fún koran nìkan lànàbí mú wa ànàbí òfin káńdò pupa sí kí mùsùlùmí lóun fẹ́ ṣe síkìrì kọ́ máa lùlù mọ́ṣáláṣí àti àwọn àti máa bí ilé ìjọsìn náà ti ń lùlù bó láti máa gbọ́ òun lù mọ́ṣáláṣí ẹ̀sìn dàrú nìyẹn kí mùsùlùmí wa wò pé tó kù ni pé ẹ aláṣọ funfun kan tá a tẹ̀síwájú tá a bá fẹ́ máa rántí ọlọ́ tá a sì mọ̀ pé àwọn kan bẹ́ẹ̀ tán máa pa kájà tá fẹ́ rántí èṣù mọ́mọ́ jọ wọn gbogbo èyí tẹ́ gbé dé ìyàwó nígbà nítorí pé ní tẹ́ bá ti pè lẹ́sìn tá a bá ti lákọ̀ọ́ lẹ́nu Kùránì àti súnà wọ́n yé pè lẹ́sìn mà bídíà ni wọ́n máa ń pè àdáadáa lẹ̀ kọ́ lọ́n sọ wá ń bẹ̀ wọ́n gbá so òkú dé àwọn tí ṣe lẹ́sìn rẹ̀ àwọn máa ń so òkú wọ́n máa ń yẹ́yìn òkú wọn padà àmọ́ àwọn àyè ṣe bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn máa ń sin òkú wa kọ́dà àyè ṣèjọ́ mẹ́ta àyè ṣèjọ́ mẹ́jọ pé ẹ̀sìn wa ni ò fẹ́ bẹ́ẹ̀ o kéèyàn máa fárun gbọ̀ngàn kọkùnrin kọ́ máa fárun gbọ̀n nínú pé ń jọ àwọn ẹlẹ́sìn mí ni anabi ń jọ kàn ó pe àwọn sàhábà anabi ní júzù ṣàwárìbà ẹ máa gẹrun mọ́ yín wà á rí kulẹ̀ ha ẹ máa sọ̀rùn gbọ̀n yín lẹ̀ xaali fúlìmọ̀ jùsà kẹ́ ẹ fi ya pa àwọn tí wọ́n ń bọ̀ náà sọgbọ́n tí wọ́n sọ báyìí bọ́ọ̀ bá ti ń fárun gbọ̀n lọ́kùnrin àwọn tó jọ anabi sọ bẹ́ẹ̀ o anabi jọ àwọn tí wọ́n ń bọ̀ náà mùsùlùmí sì ni wọ́n mùsùlùmí ọkùnrin máa nírun gbọ̀n ni man tashabbaha bi qawmin fahuwa minhum anabi wa muhammad sallallahu ẹni bá ń kọ́sí àwọn àjọ kan òun náà ti ń dára wọn ni ọlọmọsí wa ní kèfèrí o má jẹ́ àtòrí àìgbàgbọ́ yẹ̀sìn káwá di kèfèrí dáadáa sẹni tí ì ṣe mùsùlùmí ọ̀ràn àyàn ni àmọ́ àní bá a ṣe ẹ̀sìn rẹ̀ a sì ní kọ́sí rẹ̀ lẹ́yìn lérí ẹ̀sìn tó ń sìn nítorí pé lakum dinukum waliya din ọlọ́ọ̀ni kálukú ṣẹ̀sìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìlànà ẹ̀sìn kálukú sí lọ́tọ̀ọ̀tọ̀ àwọn bẹ̀rẹ̀ wọn bá síwò àwọn bẹ̀rẹ̀ wọn bá fún gbogbo àwọn tí ì ṣe mùsùlùmí kọ́lọ̀ wọn láàánú rẹ̀ kọ́bọ̀tà bá fi ìmọ̀lẹ̀ islam hàn wọn tí wọ́n bá wá rí ìmọ̀lẹ̀ náà kọ́lọ̀ tí wọ́n lè tẹ̀lé ìmọ̀lẹ̀ náà káwọn náà wá di mùsùlùmí kájọ wá wọlé janna wassalamu alaikum warahmatullahi wabarakatuh